ẹ káàárọ̀ yín bàbá ẹ káàárọ̀ yín màmá ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ according to the situation of the weather in the community and in the area you may be a kí gbogbo wa o ìṣẹ̀dá wa ò ní gbàbọ̀dé ẹni bá robí sí mi tó robí sí ẹ láti wákàtí àti ọ̀wọ̀ yìí lọ màmá bàbá bùrọ̀dá sìta tó ń gbọ́ mi nígbà táwa ò robí sẹ́nikẹ́ni kòtò tí wọ́n jìn sílẹ̀ si ẹ máa sọ fún wọn wípé àṣàsí dàwúre òkìtì ọ̀gán ó jìn léra ẹ̀ lórí sọ bẹ́ẹ̀ mi tó wà fọkùnrin ẹ sọ bẹ́ẹ̀ àṣàsí mi dàwúre èmi tó lólọ́pẹ́ olúṣẹ́gun násárẹ́tì àpótí ẹ̀rí àṣàsí mi di àwúre òkìtì ọ̀gán mi ó jìn léra ẹ̀ lórí àṣàsí mi ó di àwúre àṣàsí ilẹ̀ yorùbá ó òkìtì ọ̀gán táwọn ọ̀tá yorùbá ti gbìn sórígun mẹ́rin àgbà. mo kí wa lẹ́ẹ̀kan sí pé a káàárọ̀ ẹ̀rí topic tí mo lò lé nìyẹn àbọ̀dè nínú ìṣọ̀kan kí ló fa àbọ̀dè lójijì ìṣọ̀kan ni wọ́n ní pé àìrìnpọ̀ ọmọ ejò tó bá máa pè mí